tv. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. happy new month a kú ayọ̀ oṣù tuntun ẹ̀yin olólùfẹ́ wa lórí Kaftan TV àti Kaftan TV yorùbá àti Kaftan TV àti ká ṣàlàyé gbogbo ẹyẹ èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ Ògùn Èkìtì Oǹdó Kwara ibo tún ní Niger káàkiri léde nàìjíríà àtẹ̀kọ́ níbi táwa wà ń bí ìbàdílẹ̀ àgbòdo wa àpò wa pé a kú ayọ̀ oṣù tuntun adéjọkẹ́ bákàrẹ́ ní ọpẹ́ ńlá fọlọ́run ọba nítorí pé kí ló jẹ́ ká róṣù tuntun èmi àti ẹ̀ǹtàjọ kan wọ̀ọ́rìn lónìí òun náà ni. Babátúndé Àkàndé lórúkọ mi ẹ káàbọ̀ sórí ètò a kú oṣù tuntun ọ̀pọ̀ rẹ̀ láṣẹ lórí òkè àlàyé àmín. àmín o lọ́sẹ̀ tó kọjá la sọ pé a máa dé ní ọjọ́ ajé títí ọ̀sẹ̀ yìí a máa kíra pé a kó ayọ̀ oṣù tuntun ni ẹ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni oṣù January kásẹ̀ ńlẹ̀ ẹ jẹ́ ká kọ́ báwo ni wọ́n ṣe wíkẹ̀ndì náà kakọ ọkùnrin sáré ni ọmọ ọ̀dọ́ dẹ̀ ni báwo ló ṣe weekend, kakọ bẹ̀rẹ̀ láti bẹ̀ náà báwo ló ṣe rí. Weekend o gbogbo ẹ lọ ní déédéé. ó lọ déédéé lẹ́yìn jùmọ̀ àti friday. bẹ́ẹ̀ lẹ́yìn jùmọ̀ àláyà. ẹ kàn lọ nu ilé ni. Ah, ah, ẹ bá wà ní ti di àárọ̀ nígbà tó wà níṣẹ́. kò sí ìbéèyàn ṣe ní jáde. Ah, mo lè wá jáde lọ. màá eh, ló wọn kùn wọn ní kẹkẹ àfi ọkùnrin tó bá dé mi rò ká fò eh, ẹ ṣe àpò èmi náà èmi wàá sọ gbogbo tèmi lọ níjọ́ friday lẹ́yìn tí mo kúrò ń bí eh, èmi gba ibì kan bíi méjì lọ bó ti jẹ́ pé mo ní ìbí bẹ́ẹ̀ lọ sí ibi ayẹyẹ pàtì torí kéne ọ̀rọ̀ covid tán tó sọ pé ó mm. fẹ́ máa tàn káàkiri jẹ́jẹ́ lọ́mọ èkó tèmi ń lọ ní mm. tèmi tèmi èmi ò ní wàhálà èmi ò ṣe wàhálà mi ṣe gìrìgìrì mo ra rọ gbalé lọ ní kẹjẹbú mm. nítorí kíni à ń gbáradì fún ayẹyẹ ọjọ́ bí ìkan nínú wa ìyẹn Ọlá Ọ̀nàbànjọ àbí òní ọ̀ṣọ́jọ́ bí ẹ̀ ní ọjọ́ sátidé ìyẹn hmm. thirtieth of january ọmọ january ni ọmọ january wọ́n yọ ọmọ dáadáa ọmọ january. gbogbo oṣù náà lọmọ wọn yọ ọmọ dáadáa. <laughs> ó dáadáa náà ni hmm. a kí ipe kó ayọ̀ oṣù ta ìyànjọ́ òbí tó ṣe hmm. lọ́jọ́ sátidé bó tẹ̀ jẹ́ pé kò yọ rẹ̀ sí kò tún yọ ẹlẹ́rìndòdò ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ a dúpẹ́ lọ́wọ́ pé ó tún ṣe ayẹyẹ ọjọ́ òbí òmíràn lórí èpẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú àlàáfíà bẹ́ẹ̀ ni òní ó jẹ́ ọ̀kan lára àwọn tó ń gbóhùnsáfẹ́fẹ́ tó ń ṣe ètò lórí Kaftan TV Yorùbá ìyẹn ní ìjíròrò òwúrọ̀ bẹ́ẹ̀ ni òun ló wà ní abala tìyẹn ọlá my good sister happy birthday to you màá já yín sí birthday kan tó yẹ pé ó hot báyìí ó hot gidigidi màá já yín sí very soon ṣé kí n sọ àwọn àṣọ àgbọ́dọ̀ sọ àwọn ọmọ kíni àgbọ́dọ̀ sọ àwọn ọmọ February February yes February ìyẹn ni Janet ìyẹn ni HR wa ọ̀la ni tiẹ̀ kì í ṣe ni ah mo ní mo ní sí ibi iṣẹ́ lọ́la ní ti fẹ́ ṣe fún lọ́la báyìí mo fẹ́ mo fẹ́ sókè tí wọ́n kàn rí èèyàn sínú mi gàrí ayé fẹ́ ṣe fún nìyẹn eh, wọ́n lọ máa sá kúrò nílé iṣẹ́ ìṣọ́ kó lọ máa sá kúrò pé òun máa lọ fara pamọ́ ni torí pé kò fẹ́ ká. tẹ́ bá fẹ́ sókè wọn owó ká fowó sọ́ọ̀kì eh, wọn ká má fowó sọ́ọ̀kì eh, wọn ẹ eh, ara tútù náà ni kayọ̀ náà ni tó bá kọ́ fara tútù tó bá kọ́ rìn wọ́n sínú omi dáadáa tá sókè ah ọlọ́run o ẹ bá rí wọn ìmọ̀ àbáṣe àbárí kọ́ gbogbo ẹ̀ báyìí tẹ́ ẹ bá máa wò ní hmm. ọwọ́ náà máa lọ sápamọ́ síbi kan ìgbóná náà fẹ́ sápamọ́ sí ẹ àárín wọn ara ní ẹjọ́ mi ti ọ̀yẹ́ february second àwọn february wọn tó gbọ́n sọ february pọ̀ lóríṣiríṣi ẹnu february náà ní kíni ó yẹ tẹ̀sẹ̀ kó tó pọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ẹnu february ni ayẹyẹ àjọyọ̀ àwọn àwọn olólùfẹ́. àjọyọ̀ olólùfẹ́. olólùfẹ́ ojoojúmọ́ náà olólùfẹ́ mo la fẹ́ sọ̀kè yẹn sínú kinní kan sìn ẹni ẹ̀ kan fowó sọ̀kè ẹni èèyàn kan ṣàjẹ́ òbí ẹni pé kinní kan àgbẹ̀lẹ̀ ẹ ti ń yí padà fún wa nígbà tẹ́ kì í ṣe ah. bàbá àsùnwé ah, ah. ẹ ti ń yí padà fún wa lórí ètò Ká Sálàyé abẹ́rẹ́ mi báyìí o ẹ̀ ẹ̀ so n táà ń sọ sí ni pé ayẹyẹ olólùfẹ́ gbogbo oṣù mi olólùfẹ́ gbogbo mm. ọdún olólùfẹ́ gbogbo ọjọ́ ni olólùfẹ́ torí ìfẹ́ ṣe pàtàkì ó ṣe mm. kókó mm. ẹni onífẹ́lẹ́ mi ò ní ṣe aláìmọ́ àfẹnùbà ilé ká tó bọ́ sí abala ìta máa ń gbé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan yẹ̀ wò nínú ìròyìn tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ará ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ jẹ́ kí a ní ìfẹ́ ìṣọ̀kan. Mm -hmm àti kí ni ìfọkànsìn fólédè nàìjíríà láti orí àdúrà gbígbà ẹ ní ẹjọ́ ẹ ní ọjọ́ ìsinmi nígbà tá a dé ṣọ́ọ̀ṣì lánàá tá à ń jó tá à ń yọ̀ àwọn nǹkan tó jáde tó ń sọ̀rọ̀ lé lórí tí wọ́n dẹ̀ fi sọ̀rọ̀ tán ní ká fi gbàdúrà ó jẹ́ nǹkan tó jẹ́ òkùnkùndùn pàápàá jùlọ pé oṣù kẹta yìí ẹjọ́ nítorí ọlọ́run hmm. bí banditry àbí kí lẹ́ ń pè é yẹn bandit lẹ bandit lẹ fẹ bandit <laughs> nàìjíríà oríṣiríṣi ló ti jáde ìgbà kan là ń gbé là ń fi là ń fún nascent democracy lọ́yàn mm. lọ́wọ́ tá a wà sìn àti tá à ń fún lóúnjẹ tá à ń gbogbo mm. ẹ̀ka òun Ipe àtọ̀ṣù kínní ọdún àtọ̀ṣù kejì tá a wọnú ẹ̀yìn pẹ̀lú àṣẹ Elédùmarè tá a máa fi lu ọdún ìjà àlàáfíà àlàáfíà agbára Ọlọ́run tá a bá rí ẹnikẹ́ni tó dúró sí kọ̀kọ̀ tàbí tó ń ta fà sínú ìmọ́lẹ̀ tó yí dó borí Ọlọ́run ọba Elédùmarè a bá gbé ìdájọ́ gbígbóná lé lórí nítorí pé àlàáfíà orílẹ̀ Nàìjíríà ti gbogbo wa ni ohun tó máa mú kí ìyá máa ságá ìlójú wíńdò pé ẹ gbà mí àbí tó máa mú kọ́ ọmọléèwé máa sá káàkiri ojú títì pẹ̀lú àṣẹ Elédùmarè ló jẹ́ kí wàhálà irú ilé kò dé bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ báwa ṣe wà ọmọ kékeré làwọn méjèèjì ṣùgbọ́n àkà àríkà nínú ìwé pé civil war alẹ́ni tí Ṣàngó bá tójú ẹ̀ wọlé. kò ní bọ́ bá àwọn bọ́ba kò so. láíláí láíláí bẹ́ẹ̀. bó tẹ̀ jẹ́ pàwọ̀ mọ́ tó ń jọba kò so. bẹ́ẹ̀ <laughs> ṣùgbọ́n hmm. òwe tá a bá lẹ́nu bàbá bàbá bàbá là bàbá wa tó fi kan bàbá wa òwe tá a bá lẹ́nu wọn nìyẹn àwọn tán pé tán lùlù ogun tán lùlù ọ̀tẹ̀ ọ̀rọ̀ hmm. dàbí ọ̀rọ̀ àfọ àtọ́nìyàn máa mú. wọ́n máa ní ogun ò kì ni ogun ò kì í ṣe ọkà tá ń jẹ tá ń jẹ torí kò sẹ́ni tí ò ní kàn ogun bá ṣẹlẹ̀ nísìn yóò kàn ọmọdé akàgbàlagbà akọbìnrin akọkùnrin torí a gbọ́dọ̀ máa gbàdúrà pé kógun kó ṣẹlẹ̀ lórílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní àáfàá tó níyàn máa mú ni àti pásítọ̀ tó níyàn máa <laughs> ṣẹlẹ̀ ṣe tíra lọ́mọ ẹ fẹ́ jẹ hmm. àwa lè àlè sọ bóyá tó ń polongo ogun yìí hmm. wọ́n ti rọ owó kúnlé àtúnjẹ bí hmm. ìgbà àti ayé ah. Joseph tó ní odidi ọdún méje èèyàn fi máa lọ́lọ́run ni pé èèyàn fi máa mú lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bá wà fún ọdún méje bẹ́ẹ̀ ni ẹ̀yà ara lé ẹ̀ lè darapọ̀ mọ́ wa lórí ohun tá à ń pẹ̀ kẹ́lù báyìí báyìí ojú òlẹ̀ yìí fi ń wò kí ni èrò tí hmm. kí ni ìdájọ́ tẹ́ rò pé ẹ kó wáyé sí àwọn tí wọ́n lùlù ogun tán lùlù hmm. ọ̀tẹ̀ lọ́tún lọ́sì ó fẹ́ lè sí kò sí ibì kan àbí abálábì kan àbí ẹ̀yàbì kan lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ti máa pariwo pé àwọn fẹ́ dá wàhálà lẹ̀ àwọn fẹ́ dá hmm. wàhálà lẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́ ẹ ṣe kùtù nítorí pé kí ni kò sí ẹni tí ó ń tilé ẹjọ́ dé kó tó wá dọ̀rẹ́ kò ṣeé ṣe ẹ lè ló mú wa lọ sí ti ìkìlọ̀ tí wọ́n fún wa báyìí yẹn láti ọ́fíìsì ààrẹ Muhammadu mm. Buhari eléyìí ni ẹni tó mójútó ẹ̀ka ìròyìn wọn ìpínlẹ̀ àwọn tó mójútó ìròyìn wọn media publicity ìyẹn ni Malam Garba Shehu àbí ṣáà náà ni Shehu Garba mm, Shehu wọ́n ní pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn láàdé èdè àwọn èèyàn fa àwọn dẹ́mọ̀ báyìí. ojú lẹ́yìn ojú náà fi mọ́tò iná ya fi kú dì. Mm. náà ni ya fi kú dì eh, ah, eh, ah. kú dì gbowó ni kú dì. owó kú dì. ah ó dáa náà eh, owó náà ló bá dé nítorí pé nítorí tí ẹ bá kọ̀ tẹ́ ẹ lo aṣọ òbòmú yín tẹ́ ẹ fi àlàfo sí bá a ṣe wà tàbí tẹ́ ẹ fọwọ́ yín lóòrèkóòrè pé lockdown fi kó légbélé ó tún máa wáyé ó máa tún ṣẹlẹ̀ Babátúndé kí lójú òwòye tiẹ̀. ojú òwòye tèmi fi wò ni pé nǹkan tó ń fà tí ìjọba àpapọ̀ tó fi ń tó fi ń sọ pé bóyá kí lockdown yìí ó tún máa wáyé tó fi ń ṣèkìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé lónìí báyìí gẹ́gẹ́ bí ìkéde bí iye èèyàn tó bí six hundred and eighty five hmm. tó tún ní tó tún ẹ̀ṣẹ̀ tó tún jẹ́ tuntun tuntun. àná ni àtẹ́gbà kátó eh, ẹ̀ bàtà ń kọ́rọ̀ ìjọ àti ìmọ̀ tó máa ṣẹlẹ̀ nígbà tá a wà lórí. bẹ́ẹ̀ ni tó máa ṣẹlẹ̀ nígbà tá a wà lórí díẹ̀ yìí ló fi jẹ́ pé káwa náà ṣọ́ra ṣe ìjọba àpapọ̀ ń ṣe kìlọ̀kìlọ̀ a tún gbọ́dọ̀ jẹ́ kí ìgbélémi kó tún wáyé hmm. torí kí ni yóò á pa ètò ọrọ̀ ajé hmm. ètò ẹ̀kọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ yìí níbẹ̀ nígbà tí ó pa pa ètò ọrọ̀ ajé lára kì í ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan o yóò kan ìlú mi náà tó yẹ pé ọrọ̀ ajé wọn orílẹ̀-èdè nàìjíríà bá a ṣe ń ṣe pàṣípààrọ̀ bóyá foreign exchange gbogbo àwọn kan báyìí olóòjẹ́ pé kẹ́ni ká yàgò fún àwọn nǹkan tó lè jẹ́ kí ni ká lùgbàdì àrùn yìí gbogbo nǹkan tí ìjọba àpapọ̀ fi ń ṣe kìlọ̀kìlọ̀ fún wa ni gbogbo wa náà ká mójútó ká sì máa pa òfin náà mọ́ nǹkan tí. gbogbo ọ̀tá ń sọ pé irọ́ ni kò sí covid nineteen nàìjíríà ah, ah, àwọn tó kàn ló mọ̀ ló mọ̀ o kì í ṣe ọ̀rọ̀ pé ọjọ́ orí nìkan ni ó fi ń bá a lọ ẹlòmíì pàápàá torí pé wọn kì í ṣe pé bóyá mo lówó àbí mi lówó mo lówó kọ́ leléyìí o àkọ́dẹ̀ tí wọ́n sí sí pé ẹ̀ṣẹ̀ bí vaccine ti wà ah. ṣé ó ní sùúrù ṣe ṣiṣẹ́ sí lára wọn. Ah, ṣe ti mọ nǹkan ní kọ́kọ́ nìkan mo máa ṣe ṣé ẹ̀yẹ kan tó lọ tó dé ó ní kó dẹ́rùn nǹkan tání ká ṣe yìí ó rọrùn ju ẹ̀kọ́ lọ ṣé ká fọwọ́ káàmì kan bo ẹnu mm. ah, ó lóun ti bẹ̀rẹ̀ sí í ṣe báyìí ipò nǹkan rẹ̀ ó lóun náà wà lára àwọn tí sọ kẹsí nǹkan tó já kẹsí nǹkan tó já irá ni nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n mm, nǹkan jọ o nǹkan ọjọ́ ní ti ti ìjọba wọ́n gbìyànjú ẹ má jẹ́ kọ́rọ̀ wá dàbí ọ̀rọ̀ àwa yìí sọ pé kọ́rọ̀ má jẹ́ kó wáyé lẹ́ẹ̀kejì lockdown kó wáyé lẹ́ẹ̀kejì lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí France ti ń gbèrò lọ́sẹ̀ tó kọjá kan mo sọ ni ipe ó ń gbèrò ipe ẹ ṣé kò ní wáyé lẹ́ẹ̀kẹta lọ́dọ̀ àwọn báyìí hmm. ẹlẹ́àkọ́kọ́ tó wọlé ẹgbọ́n bí Babátúndé ṣe sọ gbogbo náà láàrin tó ṣẹlẹ̀ lágbọ́n tó ṣẹlẹ̀ rabarabẹ kò tí ì kúrò lára pàápàá jùlọ lórí ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ mo bèèrè lọ́wọ́ ọmọ kan nílé ìwé ní ṣọ́ọ̀ṣì ní sunday àbí sátidé kejì sẹ́yìn lọ́hùn tó ń kì í ṣe tètè àṣetọ́ yìí primary kí ló wọ̀ ní primary two àṣẹ primary one ọmọ wa. <laughs> ọmọ ti fún rẹ promotion àbí ọmọ ti fún ti yẹ kí ìwà primary two báyìí. ó jẹ́ primary two nígbà tó wà ní títí títí títí nígbà tó wà pè wọ́n ó dẹ̀ tó dá lórí bóyá class tó wà tẹ́lẹ̀ náà kọ́ náà kò sí bóyá another class náà tó wà kílẹ̀ sẹ́ ló bá lọ́wọ́ primary tó ṣe primary wà lọ́mọ ah, wa ẹ̀yin olùkọ́ wa ẹ jẹ́ ká máa sọ fún àwọn ẹ jẹ́ ká sọ ìtàn fọ́mọ kó máa lọ kó máa lọ máa sọ nǹkan míì ní ìta hmm. èyí tó tún dàbí níta fẹ́ sọ òní ti ọ̀rọ̀ bandit hmm. kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ náà hmm. eh, à ń gbàládùra pé ọlọ́run ti ṣèyanu ọlọ́run ti ṣèyanu Kaduna àti Katsina ẹ̀gbẹ́ ara wọn náà wà o ó dàbí pé tá a bá fẹ́ pè ní ẹ̀ǹkùlé ó ní ṣe pẹ̀lú ibi tó bá kọjú sí ibi tó bá kọjú sí. wọ́n máa tètè kọjá Kaduna bá wọ́n á wọ Funtua Funtua sì ní Katsina. ó náà mọ̀ ń sọ ibi tó bá kọjú sí ni tá a bá ní ẹ̀ǹkùlé ẹ̀ ló wà bóyá wọ́n kọ́lé ọdẹ ẹ̀yìn ilé ẹ̀kọ́ <laughs> ọ̀nà Kaduna tó bá níwájú ẹ̀ gangan ló wà bóyá pàtí wọ́n kọ ọ̀nà bẹ̀rẹ̀ lójú ẹ̀kọ́ wọ́n tún ti bẹ̀rẹ̀ Babátúndé ẹ̀sọ́ èèyàn mẹ́rin ni wọ́n gbẹ̀mí rẹ̀ léni léni bẹ́ẹ̀ ni léni léni ìyẹn nípínlẹ̀ Kaduna ẹjọ́ tó ní Gabi ẹni Gabi ẹjọ́ tó lọ lọ ọ̀sẹ̀ tó kọjá kọ́ la yan acting tọ́lá alágùnmọ̀ aṣòfin láwọn ò lè padà wá tìtorí wọn láti wá máa ṣe kan tó sọ pé ó ya ó jáwé olúborí ya wọlé bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n àlè sọ pé torí ilé ìgbìmọ̀ asòfin wà ní recess kán má bẹ̀rẹ̀ iṣẹ́ láfi pè ní acting tó tá a bá lọ ń pè ní kán má lọ wá sùn wá pé ta ló fi wọ́n joyè tẹ́lẹ̀. àwọn tẹ̀wọ́n ní acting capacity. àwọn acting capacity bẹ́ẹ̀ ni wọ́n ti ní lọ́dọ̀ tó kọjá àyè gbà wá yànjú báyìí pé ká má ní pé kíá kíá kíá tó náà kọjú bẹ̀ sí gbẹ̀mí àtẹ́nu pé ah, kí ló dé wọ́n hmm. bẹ̀rẹ̀ ṣẹ́ta bẹ̀ wọ́n mú ojúṣe òye ṣá mo tán kí ni nǹkan tí èèyàn aráalé fẹ́ sọ ṣé ẹ ní ìmọ̀ràn fún ìjọba àbí fáwọn new service chief tí wọ́n ṣẹ̀ ní àwọn eh, adarí ẹ̀ṣọ́ ológun tuntun ẹ lè sí wa lórí mm. o oh nine one three two one seven six eight two six tàbí o oh eight one one five eight three o oh two eight eight Babátúndé kan tó máa pè wá kí ni nǹkan tí. jẹ ṣe mọ̀ pé gómìnà kan tẹ̀ ti sọ̀rọ̀ gómìnà eh, Rivers State mm. Wike ó ní pé nǹkan tí ó fa ìjákulẹ̀ fún àwọn tó jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò tẹ́lẹ̀ tán ti tàná pé torí pé wọ́n àwọn kan yẹn ni pé wọ́n sọ pé wọ́n ń dá sí ọ̀rọ̀ òṣèlú ah, nǹkan tí gómi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pọ́n ló jẹ́ kí pé wọ́n á gba àwọn tó ẹ̀ṣẹ̀ gba ìjọba lọ́wọ́ wọn báyìí tó ẹ̀ṣẹ̀ gba ìṣàkóso lọ́wọ́ wọn pé kan ṣọ́ra láti máa dá sí ọ̀rọ̀ òṣèlú láti jẹ́ kán láṣeyọrí lórí iṣẹ́ tí wọ́n gbà eléyìí ni gómìnà yìí sọ ìmọ̀ràn pàtàkì ni ìmọ̀ràn pàtàkì pé tó máa fẹ́ láṣeyọrí o ṣùgbọ́n ṣé wàá ṣeé ṣe ah. ẹni tó yàn wọ́n síṣẹ́ eh, ẹgbẹ́ òṣèlú kan ló wà eh, ẹni tó ń sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú mìíràn ṣé ọ̀rọ̀ tẹ́yẹ̀rí náà sọ eh, ṣé kò ní ọ̀rọ̀ òṣèlú ní. kò lọ́rọ̀ òṣèlú ní ọ̀rọ̀ tẹ́mi sọ. tíyẹn sọ ọ̀rọ̀ ìmọ̀jẹ̀wọ̀ ah, kí n tiẹ̀ kí n tiẹ̀. Eh, bó ṣe bó ṣe máa rí bó wá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tiwọn náà ló wà ń bẹ̀ gbogbo òṣèlú ilé ìnáwó àwọn ló ṣe sọ nìyí ah. torí ibi tó bá ẹni tó bá favour wọ́n lè bá favour ẹ̀ eh, ẹ̀lẹ́ eh. ó lè má favour ẹ̀lẹ́ mm. ojú ti ah, ah. gbọ́n bó ọjà ẹni tó bá ti wà bí irú ipò táwọn yẹn náà wà ló ti tọ́nà mm. wọ́n gbọ́dọ̀ ṣọ́ra ṣe wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin iṣẹ́ wọn gangan tó bá tẹ̀lé òfin iṣẹ́ wọn mm. kò ní sí pé à ń fi òṣèlú bọ̀. àwọlé wọn ni kò sọ́gbọ́n tó lè dá orin ìwé kò sọ́gbọ́n tó lè wù tó lè fi táyé lọ́rùn ó bó ṣe rí nìyẹn ṣùgbọ́n bó ṣe wù kó le tó àbí kó rọ̀ tó a mm. gbọ́dọ̀ ní ibì kan tí a ti máa máa ní ojúkò ẹ jọ̀ọ́ ẹ lè kàn sí wa lórí oh nine one three two one seven six eight two six ojú òpó tẹ̀lé gbàdé ọ̀dọ̀ wa mm. òun là ń pè sí ojú afẹ́ ojú wòran yín àbí sórí afẹ́fẹ́ báyìí o oh eight one one five eight three o oh two eight eight ẹ̀yẹn ojú òpó tẹ̀lé gbàdé ọ̀dọ̀ wa nílé àgbòdo tẹ́ bá fẹ́ dá sí ohun tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá dẹ̀ ti pè wọlé ẹ jọ̀wọ́ ẹ bá wa yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè ẹ jọ̀wọ́ ká lè gbọ́ra wa yé ni torí tí ẹ bá yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ kò sí bá yín fẹ́ gbọ́ yín àtúnní ẹlòmíì àti ẹ̀pẹ́ wọlé kò ní rántí dárúkọ kò ní dárúkọ kò ní dárúkọ àdúgbò àmọ̀pọ̀ ka yín lára ni ṣùgbọ́n ẹ má bínú ẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbogbo wa náà ni ọ̀rọ̀ orílẹ̀-èdè tó jẹ lógún ẹ má gbàgbé ẹ má gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà bàbá wa ààrẹ one two three. <laughs> ṣẹ́jẹ̀ ta mi jẹrin. Ah, eh, ah, one two three eh, four. four ni ṣẹ́jẹ̀rin àbí jàrún. ìjẹrin torí yorùbá eh, ìjẹrin ni. wọ́n á ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn wọn kọ lẹ́tà lọ́sẹ̀ tá wà ah. wọn kọ lẹ́tà wọ́n sọ̀rọ̀ wọ́n ní pé kí ni ibi tí orílẹ̀-èdè nàìjíríà ti nílò àtúntò àwọn ẹ̀ka wo ni ṣé mọ̀ pé àgbàlagbà wọ́n ní tí àgbàlagbà bá rí lórí ìjókòó hmm. ṣé ẹ rí tí ọmọ kékeré bá gùn orí igi orí igi kò lè rí àwọn arẹwà yìí wọ́n ti ṣe hmm. ààrẹ nígbà ológun nígbà tó tó pẹ́ tó tó pẹ́ wọ́n bá tó ti bá aṣọ́lógun lẹ̀ ti pẹ́ rìtáyà hmm. wọ́n tó wá gbé agbádáwọ̀ bíi tèmi báyìí wọ́n dẹ̀ ti rìn káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ náà wá ń sọ pé àwọn ibi tí a ti nílò àtúntò ààrẹ náà ní ti service chief tí wọ́n sọ tí wọ́n ní pé tọ́lẹ̀ sọ pé bú hàn tí tó bẹ̀rẹ̀ iṣẹ́ torí ilé ìgbìmọ̀ asòfin kò tí ì gbọ́wọ́ nù ara ẹ̀ náà tún ni tọ̀rọ̀ pólíìsì tí wọ́n ní toró lóyún láì tí ì ṣègbéyàwó mm. àtúntò wà ní òfin yẹn ẹ̀tọ́ ọ̀tún náà ni ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ètò ètò ọ̀rọ̀ kìíní náà ọ̀gbìn agriculture wọ́n sọ lórí ẹ̀ náà wọ́n sọ lórí agriculture wọ́n sọ nípa ọ̀rọ̀ àgbìn náà ní ọ̀gbìn ètò ọ̀gbìn ètò ọ̀gbìn wọ́n sọ lórí security wọ́n sọ pa security security yẹn gan ló tiẹ̀ ṣe jù ẹ jọ ká má fàwàdà ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ ààbò ó ṣe hmm. kókó ó ṣe pàtàkì mo bí ẹ̀kọ́ sọ ní kò pẹ́ kò pẹ́ àjọ ń takùrọ̀sọ hmm. bẹ́ẹ̀ ni ẹ ṣe ń sọ mo ní kẹ́jẹ́ ká fojú òfin wò ó ojú òfin tá fẹ́ fi wò ó ibi abala wo la fẹ́ gbà wọlé láti fojú òfin wò ó lórí wọn tá a bá máa gbogbo six geopolitical zone tó wà lórílẹ̀‐èdè nàìjíríà tó ń pín sí ẹ̀yìn ẹlẹ́kùn òjẹ̀kùn ní ọ̀nà mẹ́fà tí wọ́n pín orílẹ̀‐èdè nàìjíríà sí ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ ibì kan tó rọra àbí tó rọrùn. tètò ààbò ọbẹ̀ dúró déédéé. tètò ààbò ọbẹ̀ dúró déédéé ní ìtòfà tó yẹ pé àwọn kọ̀ọ̀kan ti dìde báyìí pé àwọn náà fẹ́ jà fún ẹ̀yà tàwọn tẹ bá lè fẹ́ jà fún ẹ̀yà ti ara yín yorùbá ní à ń jèkúrú kó tán. tó ń gbọ́ owó ẹ̀ sáwò. tí a bá ń sọ ń sùúrù sùúrù kì í tán àdúrà sùúrù o lè ṣe òkúta jìnnà bẹ́ẹ̀ owó yẹn gbà tí wọn. owó àwọn àwọn àgbà wọn á ní sùúrù o lè ṣe òkúta jìnnà. bẹ́ẹ̀ni ṣé báwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ah, ẹwọ jẹ kọmọ yín máa jáde jẹ kọmọ yín gbọ́ Yorùbá wọn ni wọn bá pòwe wọn pòwe bó bá lọ dáná kẹrosínì wọn bá kó òkúta sínú ẹ ẹ wò ó ọ̀rọ̀ jọmí ni wọn bá jókòó tí wọn yẹ báyìí ọ̀rọ̀ ẹ má dàbí ọ̀rọ̀ ẹ tó ṣàtìsún akàn ó wà pẹ́kú tó máa jí náà apẹ̀lẹ̀ tí o rí èmi ò mọ̀ kó wé ni èmi wọ́n yà wọ́n sọ ẹ̀ṣẹ̀ èmi sọ tèmi ni tá a bá fẹ́ wò ó nípa ti àwọn tí wọ́n ń gbé ìjà kalẹ̀ sọ pé kinní kan ìgbà kan àwọn kan wọ́n ní pé sórí fífọ́ lóògùn orí bíbẹ́ àbórí bíbẹ́ lóògùn orí fífọ́ bó tilẹ̀ jẹ́ pé tẹ́ bá fẹ́ wò pé ẹ̀ka mẹ́ta ta orílẹ̀-èdè nàìjíríà ń sìn nígbà kan àwọn haúsá ni nígbà kan àwọn ilẹ̀ ibo ni mo fẹ́ pin lọ́nà mẹ́ta wọ́n ṣe pin gbàgbà tó yá pé ó tó kan àwọn ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká pè pé Naija Delta kí náà ṣe ń pọ̀ ọ́n jà OPC náà ń dìde fún ilẹ̀ Yorùbá ààrẹ wa kan fún kan sọ kí náà ibra Northern Forum Northern Forum ọ̀n dìde wọn ń jà ń ti wá di Naija Delta. Boko Haram eh, ètò nínà. <laughs> tàwa fẹ́ sọ tìbí lọ. tìbí ah. eh, kí la fẹ́ pọ̀ ah, àti orúkọ la fẹ́ pé ah, èmi OPC àti OPC àtún ní Afẹ́nifẹ́re àdárúkọ Afẹ́nifẹ́re Afẹ́nifẹ́re bárò làwọn fi ń ṣe ọ̀rọ̀ tiwọn ìyẹn lọ ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ tàfẹ́nifẹ́re mm. gúrùpù wo la fẹ́ pè ti Sunday Igboho àmọ́. Ah, ara ẹ̀ náà àmọ̀tẹ́kùn wọ́n ti gbé sínú òfin tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni tabaríkà wò ń gbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ó dàbí pé kò sí nǹkan kan nílẹ̀ Yorùbá tí àwọn ilẹ̀ Ìgbò àti tòkè ọ̀yà náà tọ́jọ́ ń fà tán ń jà tán ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n sì ní ìpele mẹ́ta ibi ṣùgbọ́n tẹ bá wà wò ó dàbí pé ilẹ̀ ọ̀yà òkè ọ̀yà náà àti ilẹ̀ Yorùbá ní ti pé kí Fúlàní dáràn dáràn dáràn àti àwọn yorùbá nípa ti kí ni ajínigbé ilẹ̀ ìsìn kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbà kan tó tó àwọn kidnappers ṣùgbọ́n sì àwọn ilẹ̀ Ìgbò ẹ̀yẹ́ ń wọ àwọn east mm. wọ́n wá ṣe báyìí sìn wọ́n wá ní pé ẹ máa jó lọ àwọn ẹ̀yìn yìí ní àtàrí kí ni oníkàlùkù ń fẹ́ ètò ààbò ní agbègbè ẹ̀ ìyẹn lára restructuring tó ń sọ nígbà bá wà lórí oyè wọ́n ní kéde eh, restructure kí lẹ́ ń sọ lẹ́gbìmọ̀ ṣòfin ló máa sọ bàbá wa Muhammadu Buhari náà ti sọ nǹkan kan náà ó ń tẹ́ ẹ bá fẹ́ ká tún eh, àtúntò àtúntò ṣe ká lọ sílé ìgbìmọ̀ aṣòfin tí àbẹ̀rẹ̀ gbàgbé alálejò kan lórí ètò wa nígbà kan rí tó sọ pé gbogbo àwọn eh, aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin ipe kọ́kàn wá yan àwọn kọ̀ọ̀kan pẹ̀lú wọn ipe kán jókòó àwọn kọ̀ọ̀kan tó máa yan pẹ̀lú wọn ni tíjà ni o labour ni o àwọn eh, ọba àwọn wo ló tún pè. wọ́n sọ àwọn ọba náà. àwọn ọba àwọn ọ̀dọ́ àwọn jàfẹ́tọ̀ọ́mọ ènìyàn pé kí gbogbo wọn dára kọ́yàn kí àwọn náà tún kọ́ra pọ̀ wọ́n lè gbìmọ̀ aṣòfin kán lè tún òfin orílẹ̀-èdè nàìjíríà ṣe ìyẹn ni honourable wa tó wá láti ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀làjídé eh, àbí ọ̀dà báwọn náà ni ọ̀làjídé àwọn ni tó wá láti ìpínlẹ̀ ọ̀ṣun gbà náà tó wá bá wa sọ̀rọ̀ lórí ètò ká ṣàlàyé ẹ ní abala tí a wà yìí a ní rí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin aráalé afẹ́nilé agbára tá a bá padà dé ká ṣàlàyé sì ń tẹ̀síwájú ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ alágbèéká àbí torí tébùlù ẹ̀yìn rẹ̀ lónìí ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bíbà ojú òpó tẹ máa gbà dọ́dọ̀ wa lẹ́ẹ̀kan sí ni oh nine one three two one seven six eight two six tàbí oh eight one one five eight three oh two eight eight káṣàlàyé ṣì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà sórí ètò káṣàlàyé ká tó lọ sí ìdàndó ráńpẹ́ àní pé àwọn nǹkan kan wà tí a fẹ́ bẹnubà nípa ọ̀rọ̀ restructuring bóyá lára ẹ̀ náà tó yẹ ká restructure tó yẹ ká tún ṣe àbójútó òun ni ti ké ni ìdájọ́ ikú ṣé kí afagilé káwọ́gilé lórílẹ̀‐èdè nàìjíríà hmm. that is death penalty should be abolished ṣé ká gbé kúrò lónú òfin wa torí tá a bá wò ó káàkiri lórílẹ̀‐èdè àgbáyé àwọn ìpínlẹ̀ kan àwọn ìlú kan wà tó jẹ́ pé ọmọ ọlọ́kùnkúndùn wọ́n ń ṣe ní gbogbo ìgbà ẹ jẹ́ ká dárúkọ díẹ̀ nínú wọn bíi mẹ́wàá tó jẹ́ pé wọ́n wà lókè jù pátápátá nínú mẹ́wàá ó lè má jẹ́ ní sísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n bó ṣe ń wá Eh, United States of America jẹ́ kan lára wọn Saudi Arabia wà ń Somalia wà ń Iraq wà ń Iran wà ń bẹ̀ gbọ́dọ̀ tó ń pè náà o àwọn ọ̀pọ̀ Pakistan wà ń bẹ̀ India àbí China Afghanistan wà ń bẹ̀ lára àwọn tí wọ́n yìí gbé ìgbésẹ̀ lórí pé ẹni tí ó bá ti ṣẹ̀ sófin pàápàá jùlọ òfin tó wà lábẹ́ eh, ìdájọ́ tó láti kú lọ pé kàn yẹgi fún tàbí kàn fún ní abẹ́rẹ́ tàbí kán fi sí orí eh, ẹ̀rọ electronic eh, electronic chair kán electrocute eh, títí tí ẹ̀mí fi máa bọ́ lẹ́nu ẹ̀ ẹ wúdà yìí pé kán máa yìnbọn fún wọn yẹn kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ bẹ́ẹ̀ náà pé kán máa jù wọ́n lókùúta ara ìdájọ́ ọkú tí wọ́n sọ ipe kí wọ́n máa ṣe fáwọn èèyàn lélẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà hmm, nígbà tí wọ́n wò ó gẹ́gẹ́ bí ohun tí a kà láti ohun tí hmm. àwọn àjọ kan tó ní Amnesty International wọ́n ní pé more than twenty two thousand naira àbí two thousand eh, people ló wà ní death row bẹ́ẹ̀ ni wọ́n lé ní ẹgbẹ̀rún méjì nítorí pọ́n dájú òkú fún ṣùgbọ́n nígbà tó wọn wò gẹ́gẹ́ láti bí ọdún twenty seventeen àbí bí twenty sixteen ló dà pé wọ́n ti gbé ìgbésẹ̀ láti ṣe gẹ́gẹ́ bí ìdájọ́ ṣe lọ ìpè kí wọ́n pa àwọn ènìyàn ibi tá a fẹ́ wò nú ẹ̀ tá a fẹ́ gbẹ́kẹ̀ wò tá a fẹ́ wò a fẹ́ ṣe àpẹẹrẹ èèyàn méjì kan ẹ̀ tá a kàn ní ká mú ká fi ṣe àpẹẹrẹ ìyẹn ní ọdún 2020 ariwo kan jáde January nígbà tí wọ́n máa ṣe ìdájọ́ arábìnrin Sadiya tá a bá máa rántí tó jẹ́ pé arábìnrin ni Mariam Sanda tí ọkọ ẹ̀ jẹ́ Bílí Aminu tí bàbá ọkọ ẹ̀ tó jẹ́ ìkan lára àwọn gbajúgbajà tó gbajúgbajà lóṣèlú àti tòkòwò arábìnrin ó pa wọ́n ní ó pa ọkọ ẹ̀ wọ́n ní pé ó pa nígbà tó máa ṣe ìdájọ́ ó tẹ̀lé pé wọn rí ẹ̀rí tó yọrantí tó yanrantí tó fìdí ẹ̀ múlẹ̀ pé arábìnrin ló pa gẹ́gẹ́ bí tárábìnrin sọ síbẹ̀ wọ́n dájọ́ òkú fún un ariwo gbòde òkìkí kàn káàkiri pé arábìnrin nígbà tó máa wò sọ́tún wò sósì wọ́n ní abuse ni ọkọ ẹ̀ tí ń fìyà jẹ jù táǹpẹ̀ ní domestic violence bẹ́ẹ̀ ni pé ọkọ ẹ̀ fìyà jẹ ṣùgbọ́n ó lóun ò pa ọkọ òun torí àwọn tó tọ́ àwọn jiyàn àwọn ahọ́n àtẹnu náà máa ń jà oyè yín wọ́n láàríyànjiyàn tó gbóná ṣùgbọ́n gbà tí inú àríyànjiyàn yìí níjọ́ kejì n tó sọ ni pé òun rí obìnrin kan nínú fóònù ọkọ ẹ̀rọ alágbèéká ọkọ tí ó wà ní ọ̀nà tí ò bójú mu ilé ló fà tán fi jà ìjà àwọn náà ni kó wá ní pé ọkọ yìí ọ̀ṣubú ló fi papòdà tó fi jáde láyé ẹ̀ńgbà tí wọ́n náà máa lọ ṣe tọ́lọ́pàá máa ṣèwádìí tán ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ wádìí wá bọ̀ wọ́n pé n tó ń rí lára ọmọkùnrin kì í ṣe pé ẹni tó yọ̀ ṣubú di pé wọ́n gún ni pé wọ́n gún pa ni wọ́n gbà tí wọ́n rí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ ẹnu lásán náà fi ń sọ pé bó ṣe rí lélẹ̀ bó ṣe kó lélẹ̀ ìdílé lè tọ́ ẹ pé gbẹ̀ngbẹ̀yìn wọ́n dájọ́ òkú fún arábìnrin Sanda yìí Mariam Sanda tá a bá tún wẹ̀ tó tún fẹ́ dàbí ẹ̀ tó kì í ṣe pé ó jọ kò tiẹ̀ kò fara jọ kò fara jọ rárá ṣùgbọ́n ká ní pé ẹni tó dájọ́ ọkú fún náà ni ẹ báwọn ló ṣe dájọ́ ọkú fún yẹn lọ́dún twenty twenty ni títẹ̀lé náà ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe tí ìjọba ṣẹ̀ṣẹ̀ sọ pé kí ọ̀rọ̀ lockdown wáyé díẹ̀ pé ẹ lè máa jáde ẹ̀pọ́n is lockdown yẹn wọ́n wá ṣe zoom kí náà ṣe ń pè náà ètò ìdájọ́ lórí zoom ẹni tí wọ́n pè lẹ́jọ́ tó fẹjọ́ apààyàn sùn tó fi kàn ó wà ní inú ẹ̀wọ̀n àwọn lọ́yẹ̀ náà wà káàkiri àtàwọn tó ń baṣẹjọ́ àtẹni tó fẹ́ gbé níjà tó jẹ́ onídùúró fún pẹ̀lú adájọ́ nígbà tí wọ́n máa dájọ́ wọ́n ní pé arákùnrin jẹ̀bi kí ni ẹjọ́ tí wọ́n fi kàn sí tó fi kàn ó ní pé ó pa èèyàn òṣìṣẹ́ kan màmá ẹni tí yọ́n ló pa yìí ó jẹ́ ọmọ seventy six years mẹ́rìndínláàádọ́rin wọn ni wọ́n sọ pé ó pa arákùnrin ní pé òun ò jẹ̀bi yàn pé wọ́n bá múyàn náà yóò jẹ̀bi pẹ̀lú àlàyé ó gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn ibi tá a wá mọ̀rọ̀ lọ lónìí ò ní pé wọ́n ní bíi two thousand ẹgbẹ̀rún méjì ló ń dúró de ìjọ tí wọ́n máa pa àwọn lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tó ní àṣẹ láti jẹ́ kí wọ́n lọ pálẹ̀ ìtìlẹ̀ ìjọba ti dá wọn lẹ́jọ́ ó ní pé gómìnà gbọ́dọ̀ bu ọwọ́ lùwé ipe ó yá ẹ̀ lọ pa irú ìdájọ́ tí wọ́n dá fún un tó yẹ kó ṣe kó jẹ́. Hmm. eléyìí la ní ká gbé yẹ̀wò ẹ̀yìn ara lé ojú òpó màá tún pè sójú sétí ìgbọ̀nyìn lẹ́ẹ̀kan sí o oh nine one three two one seven six eight two six tàbí o oh eight one one five eight three. 0288 nígbà tọ́rọ̀ wá rí báyìí arábìnrin Sanda òun náà lòun ò jẹ̀bi pẹ̀lú àlàyé wọn rí ẹ̀rí tó dájú mú láti fìdí ẹ̀ múlẹ̀ pòun ló pa ọkọ ẹ̀ ṣùgbọ́n wọ́n dájọ́ kù fún un bàbá ẹ̀yìn arákùnrin wa náà Ọlálékan Ahmed tí wọ́n dájọ́ kú fún òun náà òun náà lòun ò jẹ̀bi pẹ̀lú àlàyé síbẹ̀ wọ́n dájọ́ kú fún ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wà lórí ọ̀rọ̀ ìdájọ́ ọkú tó ń ẹlòmíì ẹ ó máa tó twenty years lẹ́yìn tó ti dájọ́ ọkú fún kan tó wá pàpà pa irú èèyàn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ sáré sọ àwọn ní orílẹ̀-èdè nàìjíríà ohun tí wọ́n lè ń tẹ̀lé ṣe tán lè dájọ́ ọkú amrọ̀bà amrọ̀bìrì amrọ̀bìrì ìyẹn tó bá amrọ̀bìrì amù yẹn ni pé bóyá ó digun lọ jalè wọ́n ó mẹ́mọ́ èèyàn Eh, àbó pààyàn à ń pè ní murder case ìyẹn kì self defence o ó yàtọ̀ murder case <laughs> eh, bóyá bóyá manslaughter gan máa ń pè ní murder case nígbà mi bóyá bó bá ṣe bẹ́jọ́ bá ṣe lọ bẹ́ẹ̀ ni murder case òun náà òyìn wà ń bẹ àti àwọn ìròyìn míì tó tún wà ń bẹ ni eh, ìdìtẹ̀ gbàjọba ìdìtẹ̀ gbàjọba àbí pé òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè mú kí wàhálà ogun ọ̀tẹ̀ kó ṣẹlẹ̀ tó ń dúnkokò mọ́jọba oníkòkò márààlú èyí tá ò tí wàá rí bẹ́ẹ̀ tá àti èrè kan mú kán ṣèdájọ́ fún ọ̀nà àwọn bandit àti ìrẹ̀ nìkan mú bẹ̀ dípò kan sọ bẹ́ẹ̀ wọ́n náà ṣèdáríjì wọn torí wọ́n ní àwọn òun ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n wá tún fẹ́ lòmíì lówó nù wọn àwọn Boko Haram bákan náà. tó sì ti níye ẹ̀mí tó ti níye ẹ̀mí tó wọ ọdún àwọn ẹni bẹ́ẹ̀ ni tó ti gbọ́. àti àwọn fúlàní x-men àbí darandaran là ń pè wọ́n ìyẹn náà ó wà ń bẹ̀ oríṣiríṣi ló lọ bẹ́ẹ̀ àwọn tó yẹ kán ṣe ẹlẹ́lẹ́mì kan yẹn kan sọ lókùúta pa àbí kan yìnbọn pa àbí kan yẹgi fún gbogbo ẹ̀ náà ni ó lè ba ìdájọ́ ìlọ ṣùgbọ́n hmm. àwọn kan sọ wípé kò lẹ́tọ̀ọ́ ayé ti lajú ju bí ó ṣe wà lọ tábàláyé lajú ààrẹ náà ni pé kò sẹ́ni ta fún láṣẹ láti gba ẹ̀mí ẹnikẹ́ni tábà ní kò sẹ́ni ta fún láṣẹ láti gba ẹ̀mí ẹnikẹ́ni ṣé àwọn tí wọ́n ń gba ẹ̀mí èèyàn láìsí lábẹ́ òfin ṣé wọ́n yìí lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n tẹ̀síwájú tàbí kọ́ dáríjì wọn nígbà táwa ní bàbá ẹ bínú àṣìṣe ní ìgbà ìmọ̀ ní tẹ́ẹ̀bá gbàgbé inú ìwé mímọ́ Genesis I mean Exodus twenty one ó yànnà náà ẹ lọ́ bá mi kà á mo mọ̀ pé àwọn ọlọ́gbọ́n àwọn olóye ẹ̀yin olóye lẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí Genesis twenty one ó sọ gbogbo orú ẹ̀sùn ìpànìyàn tẹ́yìn bá ti pààyàn ó bá ti pààyàn ó blood for blood bẹ́ẹ̀ ni evil for evil evil for evil àwọn kan sọ pé ó fi Mósè ni hmm. ẹ lọ́ bá wa kà á síwájú ẹ̀yára lé tẹ́ bá ti kà á kí ni èròǹgbà yín Babátúndé Ẹ̀mbẹ̀ látọ̀dọ̀ ẹ̀ ẹ yá bẹ̀yìn sọ fún ara rẹ báyìí ẹ̀sùn padà ṣé wọn náà nígbàgbọ́ pé kí wọ́n mm, kí wọ́n fagilé lórílẹ̀‐èdè Nàìjíríà ìdájọ́ kan yẹgi fún yàn kó pa yàn. ìdájọ́ kí wọ́n yẹgi fún yàn. àbí kí wọ́n pa. àbí kí wọ́n pa àwọn kan ní pé tí wọ́n bá mú kúrò pé yóò tó jẹ́ kí ìwà ọ̀daràn kó túbọ̀ pọ̀ sí i mm. lórílẹ̀‐èdè gẹ́gẹ́ bí àwíjàre àwọn kan tó fi bẹ́ẹ̀ ni tó fi ní pé kí wọ́n máa mú kúrò ṣùgbọ́n tá a bá ní káwò náà ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí arákùnrin kan tó yẹ pé lásìkò lockdown tó ṣẹlẹ̀ lọ yìí ni ọlọ́run lò fún láì jẹ́ pé kò bọ́ lọ́wọ́ kúrò láàmú tó wà ó ní ó ti tó bí ọdún mélòó kan bí yóò fẹ́ lé lọ́dún mẹ́wàá lákòókò gómìnà kan nípínlẹ̀ kan gbà yẹn tí wọ́n dájọ́ kú fún lórí ẹ̀sùn yẹn pé ó ṣekú pààyàn tó yẹ pé ó lóun mọ́wọ́ mẹsẹ̀ lórí ẹ̀sùn náà ṣùgbọ́n lákòókò gómìnà nígbà tí gómìnà yìí débẹ̀ ó ló bóun nígbà pé ah, ẹni wọ́n gbèwé rẹ̀ déwájú gómìnà pé ah, ẹni tẹ́ ẹ dájọ́ ọkú fún tó ti wá wà láàmú fún bíi odidi fún ọtí wà láàmú lọ́dún mẹ́wàá. ó ní twenty years ni wọ́n pa ń gbẹ̀yìn gbẹ̀yìn. wọ́n wá ní ká ah, okay kan bóun wọ́n wá báwọn sùn sí ẹ̀wọ̀n gbére. ẹ̀wọ̀n gbére. lákòókò lockdown tí ó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá yìí. twenty twenty. ó ní nígbà táwọn tó ní pé kán máa kó àwọn torí àkúnfà mm. ìyá ọgbẹ ẹ̀wọ̀n tó dá àwọn kan sílẹ̀ rí mm. ni pé òun wà lára àwọn tí Ọlọ́run ní koríko mm-hmm. yọ tí ìjọba àpapọ̀ tán mm. ara àwọn tán dá sílẹ̀ lọ́gbẹ́ ẹ̀wọ̀n náà àwọn kan yìí ara àkọ́tọ́ ìsọ náà ni pé kí náà ló ń fà á wọ́n pé àìkójú òṣùwọ̀n nígbà tó bá ń ṣe ìwádìí nígbà míì mm-hmm. táwọn ọlọ́pàá tẹ bá fẹ́ ṣe ìwádìí kí pé wọn àlọ́lọ́pàá tó kójú òṣùwọ̀n ẹ má ṣì mí gbọ́ mm. ṣùgbọ́n nígbà míì àwọn akùdé kan máa ń ṣẹlẹ̀ nígbà tó bá ń ṣe ìwádìí. bẹ́ẹ̀ ni bíbí tó ṣẹlẹ̀ nípa ti Sandra hensin wọ́n ní pé ẹ̀gbọ́n ẹ̀ àti màmá ẹ̀ wọ́n ti wọ́n ti fọwọ́ kan àwọn nǹkan kan tó yẹ kán fi mọ̀ pé bóyá òun ló ṣe àbí nǹkan ló ṣe bóyá ó pa bóyá kò pa gẹ́gẹ́ bí tí wọ́n sọ nígbà tán rí síbẹ̀ wọ́n ìdájọ́ òkú farabirin. torí ẹ àwọn kan yìí náà làwọn fi pé ìdájọ́ ọkú yóò ti níbi tó yẹ pé ẹ ti wò hmm. àìpẹ́ kẹ́tọ́ lè dájọ́ láwọn ilẹ̀ tá a sọ pé ń dájọ́ ọkú náà fáwọn àwọn ẹlẹ́wọ̀n ìgbà míì gan. ẹlòmíì tí ó ṣe gan. wọ́n á ti dájọ́ ọkú fún un. wọ́n ní kí mọ́dá kú ṣeré wọ́n àwọn tó wà ní agbègbè lágbàmí òfin gbàmí hmm. wọ́n á ní justice delay justice denied. Hmm onígbà mi nàlá tó fi ń fẹ́ bu wọn gbà mí tó bá jẹ́ pé wọ́n ń dá ìgbẹ́jọ́ mi dúró hmm. bẹ́ẹ̀ ìgbẹ́jọ́ tẹ bá ń dá dúró kì í ṣe pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún hmm. láìpẹ́ ẹ̀ǹtẹ̀ tẹ fẹ́ dá ẹ̀ tí ìdájọ́ rẹ̀ gan ó sì ń wá remind fún hmm. òun ló fà táwọn ọgbẹ̀ wọn wa tó fi ń kún àkúnfàyà sílẹ̀ ìdájọ́ kó wà sílẹ̀ <laughs> <laughs> tí wọ́n ti wá láwọn yẹwé kan gbọ́dọ̀ báyìí ọ̀pọ̀ àǹfààní lélẹ̀ ẹlòmíràn ti fo fẹ́ǹsì wọ́n á yẹ bọ̀ àwọn tó ń tọ́jú wọn lẹ́gbọ́n wọn ni wọ́n yà sá jáde. ó ní àti àwọn tó jẹ́ àwọn adájọ́ wa náà hmm. tí ẹjọ́ bá déwájú wọn hmm. bó lẹ́jọ́ ìṣe lọ hmm. irú technical ní ní ọ̀nà àwọn tó jẹ́ tẹkiníkà tó wà tẹkiníkà jẹ́ pé kì í ṣe pé ẹ̀tàn máa fojú ó náà àwọn tó jẹ́ pé kì í ṣe pé ẹgbẹ́ ẹjọ́ nìsín ìgbà míì wọn á rò pé wà tẹkiníkà wọn á tó pé kí ni àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí gẹ́gẹ́ nǹkan tó máa fi ń ṣe ètò ìdájọ́ ń gbà mí náà àwọn nǹkan tó ti ṣe reference ni wọ́n máa ní ilé ẹjọ́ mm. wọ́n á reference nǹkan tó ti ṣẹlẹ̀ ní bóyá bí ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn mm. láti lè fi pé kì í ṣe gbogbo nǹkan náà pé ah, wọ́n gbọ́dọ̀ sọ pé gbà ó yẹ káwá ṣe báyìí pé ọ̀rọ̀ tó fi sẹ́gbẹ́ tó nìkan lọ pa bí ogún ọdún sẹ́yìn tó yẹ pé gbẹ̀yìn gbẹ̀yìn wọ́n dá wọn sílẹ̀ ó yẹ kí ìyẹn náà wà nù ni wọ́n pé wọ́n tó bá ti lo twenty years o lọ́gbẹ́ lórí ipò wà ní ó yẹ ká dájọ́ á ti dájọ́ kú fún ẹ ó dúró fún ikú ah, ẹ pé kí ni ìle. ẹ yóò máa pé bóyá máa mú lónìí ọkàn rẹ wà pé wọn fẹ́ pọ̀ náà. ọgbọ́n máa rú gan-an àbí bẹ́ẹ̀ni jáyà ìpayà á wà fún ìyẹn gan ju kú lọ bẹ́ẹ̀ni ìyẹn gan tó kú pààyàn òun ló máa pa díẹ̀díẹ̀ òun ló jẹ́ pé bẹ́ẹ̀ lómi gan gbà tó bá dá síbẹ̀ bóyá bóyá nǹkan tó tẹ̀ fún ọ jẹ àbóyá bó ṣe rí àbí òṣèré ìpayà gan tó ti wà lára ẹ ní àkókò gbà tó fi yá ọpẹ ẹlòmíì ò ní dàbí èèyàn mọ́ mm. àwọn ẹbí ẹ̀gàn nífẹ̀ẹ́ lè dá mọ́ mọ́ mm. bẹ́ẹ̀ kò sì máa rí bẹ́ẹ̀ láwọn ìlú mi tán ti ah, gòkè ah. àti pé àwọn náà ṣáà láwọn tó ń ṣẹ̀ eh, tó ń lọ sọ́gbẹ̀wọ̀n bí àwọn míì tó jẹ́ pàpà pa àwọn ọmọ ọ̀dọ́ wọn gbà mí wọn ti ẹ̀ka sí ẹgbẹ́ bá ti ṣe àwọn kan eh, wọn ti lọ sọ́gbẹ̀wọ̀n oṣù mẹ́ta ọdún kan wọn ti tọ́jú àwọn ti rí bí nígbà mi gbọ̀n mm. kò dà bí ọba ti ẹ má ti lọ sẹ́wọ̀n ọba ti pé òun ló ń mm. jìyà ni. wọ́n ti sọ pé ọgbẹ̀rin náà ti lọ di correctional center. ẹ̀kọ́ ọ̀pẹ̀lọpọ̀ àpẹ ní gínímọ̀ àpẹ ní. correctional center pé ibi tó ti ń kọ́ èèyàn ní pé ìwà ẹ̀jẹ̀ bó bá ṣe àṣemọ́ṣe àti fún ọ̀sẹ̀ tún ọkọ. ẹ àwọn ló fẹ́ kọ́ wọn bẹ̀ náà. táwọn ló fẹ́ kọ́ wọn. ẹ torí àmọ́ pé àwọn àwọn ẹ̀sìn kan wọ́n máa ń ṣe prison Eh, ministry wọ́n máa ń lọ sí ọgbà ẹ̀wọ̀n káàkiri eh, wọ́n lọ wàásù fún wọn wọ́n gbàdúrà pẹ̀lú wọn wọ́n á ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé kí wọ́n fagilé àwọn aráalé ilẹ̀ jẹ́ kan <laughs> sáré bẹ́ẹ̀ ṣé kí wọ́n <laughs> fagilé nítorí pé tẹ́gbà tí wọ́n ti fagilé tẹ́ bá kó twenty years ago bí ogún ọdún sẹ́yìn tẹ́ bá bá wà wọ èèyàn lé àti ìgbọ́ bó ti jẹ́ pé àwọn ohun insecurity ọ̀rọ̀ ìgboro ó mẹ́ẹ̀. pé ìpànìyàn pé tán dájọ́ ó ṣẹlẹ̀ tó pé ẹnìkan gan òun gan ẹni tó mọ̀ pa òfin ni mm-hmm. agbẹjọ́rò ni. agbẹjọ́rò ni. èdè àìyedè ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tó jẹ́ ọkọ ilé mm-hmm. wọ́n ṣáà di pé ó fi mú ọkọ ó gún ọkọ ìgbẹ́jọ́ yẹn náà wọ́n ń fà á wọ́n ń fà á pé. wọ́n lè máa nítorí pé ó jẹ́ lọ́ọ̀yà bíi tiwọn ni náà ṣe tètè ṣe. ẹjọ́ ẹni yẹn ni máa ń pé a ah, lè sọ pé bóyá àbí báyìí lọ́bàdé. ẹ wọn àti èrè ẹyin ó ní pé until uh, prove guilty lọ́wọ́ tó wà yìí o kò tí ì àkàngbọ́n ni pé a ah, ó ṣe báyìí ó ṣe báyìí ni ẹ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ìpànìyàn ìdájọ́ kú fún àwọn tó bá ṣẹ̀ ṣe eh, ààrẹ eh, ẹdáwà kẹrin jungle justice náà ṣe pé tó yẹ ká tó ẹni tó bá ṣe tẹkùn wọn ṣe bẹ́ẹ̀ ni ìdájọ́ ìdájọ́ lọ́wọ́ ara ẹ ni láti gbẹ̀mí ọmọlàkejì ṣe pé yẹn náà ṣẹlẹ̀ pé ẹni tó bá lóun fẹ́ mm. bí eré òyìn dáhùn lórí insecurity náà mm. tẹ pé ẹnìkan rẹ pé. torí pé ń ṣe báyìí fún wa àwa náà máa dìde láti ṣe bákan náà torí kí ni àwọn tó yẹ kó mójútó wa wọn mm, mójútó wa àwọn náà gbọ́dọ̀ Eh, tá à ń pẹ̀ kẹ́lù ni pé ìdájọ́ kú ṣé ká fagilé lórílẹ̀‐èdè nàìjíríà tábà ká hmm. fagilé kí nìdí tẹ̀yìn fi ni pé kí a fagilé lórílẹ̀‐èdè nàìjíríà nítorí àwọn hmm. nǹkan tí wọ́n sọ wọ́n ní kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀mí ẹnikẹ́ni nítorí pé ọlọ́run ló fún wa ní ẹ̀mí ṣùgbọ́n ẹni tí wọ́n ló pààyàn kó má dàbí ọ̀rọ̀ ibi tí òfin ìpànìyàn tó le dé hmm. tí ìbejì identical twins ọmọ ìyá ọmọ bàbá tó yẹ pé ìjọ mm. kan náà náà wálé ayé bóyá pàkókò wọn ti ẹ̀ yàtọ̀ nígbà tán délé ayé mm. tí nǹkan bá ká má rí o tí nǹkan bá ṣèṣì ẹ jẹ́ kí n lo ọ̀rọ̀ báyìí pé tó pa olódì ìkejì ẹ̀ tó pa ìkejì ẹ̀ ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ ẹbí kọ́ ló máa bá a ṣẹjọ́ mm. ìjọba ni ọ̀rọ̀ pé ẹ já lọ sọ́lọ́rọ̀ nu ilé wa ká sọ ń tùbí nùbí bóyá ó tún wá ṣe pé àwọn òbí ẹ̀ wọn òbí wọn òbí ẹlòmíì lágbára ọlọ́ọ̀ kankan wọn ò ní ṣòfò alẹ́ àní ṣòfò ọmọ ẹ jẹ́ ká mójútó àárín yẹn lórí pé kí ni ṣé ìdájọ́ ọkú kan fagilé àbí kan má fagilé nítorí àmọ́bi tí ó ń lọ àwọn tí wọ́n fagilé lórílẹ̀‐èdè nàìjíríà a lè sọ ní pàtó bóyá wọ́n fagilé torí ní ọdún 2018 ní gbogbo àgbáyé bíi 690 people ní 20 countries tàbá gbogbo àgbáyé bíi 690 people ní gbogbo orílẹ̀-èdè àgbáyé twenty countries ló mú àwọn ìgbésẹ̀ tí wọ́n tán pa àwọn èèyàn bíi six hundred and ninety kí ló máa kà ń yorùbá náà ẹ̀yin ló ń ka yorùbá ẹ má bínú six hundred and ninety bẹ́ẹ̀ ni ó ní àwọn tí àwọn country bíi ẹ̀yìn orílẹ̀-èdè bíi ogún ló gba ẹ̀mí lẹ́nu wọn ní àtàrí òfin yìí dábàá gbàgbé ọmọ orílẹ̀-èdè nàìjíríà míì gan ó ti lùgbàdì ẹ̀ ní orílẹ̀-èdè mìíràn nígbà tó rí ìrìn àjò lọ sí ìlú náà bóyá gbé egbògi olóró lọ sórílẹ̀-èdè tí ò yẹ kan gbé lọ tẹ́ẹ̀bà gbàgbé arábìnrin kan ọpẹ́lọpẹ́ màmá wa dábìrì ẹrẹ́wà tí ó tètè gbé ìgbésẹ̀ bóyá pé bóyá ń tẹ̀ wọ́n náà náà ń tẹ gbogbo ọ̀nà ọmọbìnrin tó bá wọn gbẹrù láti orílẹ̀-èdè nàìjíríà lọ sí orílẹ̀-èdè mìíràn tó ní ohun ọmọ nǹkan tó wà níbẹ̀ bóyá tòótọ́ ni bóyá rọ ni tí kì í bá ṣe pọ́n ètè gbé ìgbésẹ̀ àkín ó ṣe é ṣe tó bá pè rọ ni ọmọbìnrin yìí ọmọ tó wà níbẹ̀ kò mẹ́ni tó hmm. gbẹ́rù fún kò dẹ̀ mọ́ tó wà nù ẹrù náà ó ṣeé ṣe kọ́mọbìnrin ti filẹ̀ ṣaṣọ bóra kí wọ́n ti pa lórílẹ̀‐èdè náà kì í ṣe lórílẹ̀‐èdè nàìjíríà nìkan là ń sọ pé bóyá kan fagilé àbí kan má fagilé lórílẹ̀‐èdè àgbáyé pátápátá bóyá kí wọ́n fagilé tí a bá gbàgbé hmm. àwọn tí wọ́n bá hijack kí lè wá tán hijack plane kí wọ́n pè é yorùbá náà. tọ́jà tọ́jà tọ́jà ọkọ̀ òfurufú gbà lọ́wọ́ awakọ̀ òfurufú tó wá darí ẹ̀ lọ bòmí àpò àwọn mm-hmm. ní terrorist eh, mm-hmm. eh. àwọn náà tó ní eh, àwọn agbésùnmọ̀mí agbésùn agbésùnmọ̀mí terrorist agbésùnmọ̀mí ṣé Yorùbá nìyẹn ó dá náà yára lé wọn ní agbésùnmọ̀mí pé wọn kàn ní pé wọ́n bá tẹ̀ wọ́n àwọn náà wà lábẹ́ àwọn tó yẹ kí wọ́n fi ìdájọ́ kú kán fi ṣèfàjẹ́ ṣé ìdájọ́ kú ìbáwí ni àbí ẹ̀san gbígbà lára ẹlòmíràn àwọn kan tún sọ bẹ́ẹ̀ wọ́n ní pé alábàdájọ́ kú fúnyàn ẹlòmíì gan kì í ṣe pé ó dìndín jẹ̀bi ẹ̀sùn yìí ṣùgbọ́n tó rán fẹ́ẹ́ gbẹ̀san ẹ̀san rú èwo ni torí bíbélì gan fi ìdí ẹ̀ múlẹ̀ ẹ ká pé mo ka kùránì dé bẹ́ẹ̀ ni ó yẹ kémi náà débi tí màá fi ṣàpèjúwe nu kùránì ṣùgbọ́n náà wọ ẹ́xodus nínú ìwé ẹ́sọ́dù ẹ pé exodus chapter twenty one twenty ni ọlọ́run ti fi òfin mẹ́wàá sílẹ̀ ìkọ́nà ni pé ìwọ gbọ́dọ̀ pànìyàn nígbà tá a máa dé twenty one ọlọ́run ọlọ́run fi òye yé Mósè wípé kó tọ̀nà náà kó yàn ní kó tán ní bẹ́ẹ̀nbẹ́ẹ́ ẹ ìwọ tó bá ṣe lè ibi tó lè ṣègbè ìwọ tó bá gbá òbí ẹ létí nínú òfin ọ̀hún ìkan wà tó ní pé ó lẹ́tọ̀ọ́ sí. Si irú ìjìyà bẹ́ẹ̀ kọ́lọ̀ ìṣàánú wa ẹ yorùbá ní ọmọ tó mọ̀ ya rẹ lójú o ó ṣí ní yorùbá ló máa ta ọmọ náà pa ṣùgbọ́n àwọn kan ní ìdájọ́ kú ni gẹ́gẹ́ bí ohun tá a kà ń gbọ́ mọ̀ pé wà nù adìtì kùránì náà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀mọ́ nípa kùránì ẹ pè wá kẹ́ bá wa sọ kẹ́ là wá lóye lórí ẹ̀. bẹ́ẹ̀ ni ó níbi tó ti sọ pé tí ẹni tó bá pààyàn dá òfin ṣẹ̀ríà mm tó bá pààyàn tó bá pààyàn fi ṣẹ̀ríà dandan ni wọ́n pa ọ̀nà wọ́n ní ẹni tó láti ṣe láti lè gbẹ̀mí èèyàn mm. pé ò níjọba aláṣẹ aláṣẹ pé ìwọ kan wá ní èèyàn kò gbẹ̀mí ò lẹ́tọ̀ọ́ láti gbẹ̀mí èèyàn tó bá ti ṣe ìdájọ́ kú fún ọ náà ìmáàmù kan tó wá bí ngbà kan Uthman wọ́n sọ wọ́n tẹ̀sán púpọ̀ lọ́rọ̀ nígbà náà mm. ah! wọ́n ò ṣèjà rẹ̀ tó tètè fi rán mi létí ẹ̀yà lé ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ ti ìgbẹ́jọ́ pé kí wọ́n dáyàn lẹ́jọ́ kú bóyá rí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ tó àbí wọ́n rí òfin tó tó ipe tòótọ́ ni ó ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ n tí ẹ bá ojú ìwòye tí ẹ lè fi ṣọwọ́ sórí ẹ̀rọ alágbèéká nọ́mbà tí mo máa pè yí o oh nine o oh one five o oh nine o five seven o one two o eight one. 0905 701 2081 ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ síbẹ̀ ó dà pé èèyàn ẹ̀ fi bẹ́ẹ̀ láì kẹ̀kẹ́ máa tàtẹ̀jíṣẹ́ ẹ má jẹ́ kọ́rọ̀ táwọn èèyàn sọ yìí pé ẹni tí ó bá fi nǹkan gidi pamọ́ fún wa lórílẹ̀‐èdè nàìjíríà kó fi sínú ìwé. ilẹ̀ ọgbọ́n aláwọ̀ dúdú ni kì í ṣe nàìjíríà nìkan. aláwọ̀ dúdú bẹ́ẹ̀ <laughs> ni bẹ́ẹ̀ ni kó ṣáà fi sínú òwe. bẹ́ẹ̀ ni ó dá mi lójú pé ẹ̀yin ará ilé ẹ̀ tá a pẹ̀ kẹ́lù lórí ètò ká ṣàlàyé tọ̀sẹ̀ yìí ìbéèrè ńlá ni fún gbogbo wa ojú tẹ bá fi wò ó ohun tẹ bá fi rí ohun tẹ bá lérò nípa ẹ ẹnìkan sí aṣojú yín náà ilé ìgbìmọ̀ asòfin wọn á sọ díẹ̀ lọ́rọ̀ fún yín nípa ọ̀rọ̀ ti ìdájọ́ ikú fún àwọn ènìyàn a níbi jù báyìí lọ lórí ètò ká ṣàlàyé fún ti tọ̀sẹ̀ yìí àmì tó ní ọjọ́ ajé àtúntẹ̀ lè máa wáyé lọ́la ní déédé aago kan náà aago méjìlá sí aago kan ẹ lè bá a pàdé lórí gbogbo ẹ̀rọ alátagbà wa YouTube channel wa ẹ lọ síbẹ̀ ẹ rí wò níbẹ̀ pẹ̀lú àwọn ètò wọn lọ́kànjọ̀kan lóríṣiríṣi bákan náà ẹ̀ tún lè kàn sí wa nílé iṣẹ́ wa yálà ní ìpínlẹ̀ Èkó tàbí ti ìpínlẹ̀ Ondo tàbí ti Àbújá fún ìpolówó ọjà yín lóríṣiríṣi ẹ má gbàgbé amúra àwẹ̀ lẹ́ǹtì ẹ̀yin ìjọ ẹgbẹ́ ètò yín wá sí i. Kaftan TV Yorùbá àbí Kaftan TV ní èdè Gẹ̀ẹ́sì ẹ àbáyìntẹ̀ sójú ìwòran owó tí ò ga lára rárá ni ẹ dẹ̀ rí i pé ìyìn rere tẹ́ ń gbìyànjú láti tàn kálẹ̀ ó máa tàn kálẹ̀ dáradára ó tẹ ó máa wù mí kí àwọn mùsùlùmí àti kírísítẹ̀n kó papọ̀ nínú oṣù kan náà <laughs> àwa rí i pé àkóyẹ kó papọ̀ báyìí nínú ọdún yìí ni agbára sọ̀kalẹ̀ ẹ títí ọjọ́ Wednesday ọjọ́rú tẹ máa bẹ́ẹ̀ mi Adéjọkẹ́ bákàrè pàdé lórí ètò ká ṣàlàyé pẹ̀lú. Babátúndé Àkàndé lórúkọ mi èsì tẹ̀ ń wò wá bẹ́ẹ̀ kò ní fọ́ etí tẹ̀ fi gbọ́ wa náà kò ní di bẹ́ẹ̀ ni ó dàbò dìgbà kan náà Janet happy birthday to you happy February second ìyẹn hr wa tẹ́ bá wojú mi tó ń tàn báyìí ọ̀gá ẹjẹ́ àṣìlẹ̀ṣẹ́ fún Janet jàre ká fi ṣe birthday fún títí ọjọ́ Wednesday tá a máa pàdé ó dìgbà kan náà Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.